الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إلى ما وسوك إليك الإسلام تقوم ó sì jẹ́ náà ni wàá kọ́mọ fara ní ọmọlàkejì pàápàá jùlọ tọkọra ní láì kó sẹ́wà láì kó rò wà eré ń bẹ́ẹ̀ náà àwọn ẹ̀sìn ńláńlá eré ìtọ́jú ọ̀ràn yẹn lórí èèyàn kẹ́yìn jìnnà sí nítorí pé ìwọ kò ní wù ọ kẹ́nìkan ṣe bẹ́ẹ̀ fún wa náà báwo ló ṣe máa ṣe bẹ́ẹ̀ tó bá ti jẹ́ ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn Islam ọ̀ràn ẹni pọ̀ gbọ́dọ̀ fara ní sábàbí kan nù nínú àwọn sábàbí Islam fi ní kẹ́mà sálámà nítorí pé àwọn olè wà ní jẹ́nà láì jẹ́ pa gba ọ̀wọ́ àkùkọ àwọn olè wà ní jẹ́nà láì jẹ́ pa gba ọ̀wọ́ àkùkọ àwọn sì ní jẹ́ ẹni tó gbàgbọ́ títí tá ti jẹ́ pa ní kí ara wa ọ̀kan nínú tó wà pé wà lọ sí ìkárẹ́kì ara wa náà nìkan máa sálámà èèyàn ní fẹ́ràn yẹn kọ́ máa fara ní ìdí ni tó fi jẹ́ pé nígbà tí kò bá ti sífẹ̀ẹ́ má ọmọ ènìyàn máa ń fara ní ọmọ làkejì ni ó sì bẹ nínú ìfara ní eléyìí tó burú púpọ̀ ó jẹ́ pé àwọn ohun tó ń fara ní àwọn mùsùlùmí lọ́kùnrin àtàwọn mùsùlùmí lóbìnrin láì jẹ́ kí wọ́n ṣe ọ̀ láì jẹ́ kí wọ́n rọ̀ bẹ́ẹ̀ náà ni alábàágbé rẹ̀ kò bá àmọ́ jẹ́ mùsùlùmí kò bá àmọ́ jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ fífara ní ọ̀nbẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tó jọ́ràn ẹ̀ lórí èèyàn èèyàn sọ̀ra ó sì ọ̀pọ̀lọpọ̀ ìfara nínú ní tí máa bí ọ̀nà ní àbòsí ó ṣeé ṣe ó jẹ́ pé wọ̀gán tó ń fara ní wọ̀gán lọ tẹ̀ wọ́n lọ ṣàìdá sí ìmọ̀ọ́mà tó pé ayé àbòsí la wà ayé ìbàjẹ́ la wà ẹni tó ṣàbòsí síyàn ẹni tó sẹ́yìn yóò máa sá wọ́n ń pé kí òun ṣalábàápàdé ẹni tó ń ṣàbòsí sí ẹni tó ń jàǹbá nítorí káwọn èèyàn má bàa dá sí i kọ́mọ́ bá a hàn pé aláìdá lò èèyàn burúkú lò wà burúkú níbẹ̀ lọ́wọ́ òun yóò wá hàn fara ní ẹni tó yẹ ká bá wí yóò tún máa wá bẹ́ ẹni tó yẹ kó bá wíwí eléyìí ń bẹ́ẹ̀ nù kẹ́tì máa bí táwọn èèyàn máa fara nira wọn lórí àìmàdí lórí tí ò ní tùmà ó sì ní máa fara ní ẹnìkan kọ́mọ́tò fara ní gbogbo àwọn aráalé rẹ̀ olúwa ti pèsè ọmọ èèyàn nù alábòsí yọ bẹ nìkan jà yọ fọwọ́ gún gbogbo lé mú ẹni tó ń fara níjọ́ ọmọ lórí ẹ̀ kò tún ní dájú lórí tiẹ̀ gbogbo ẹni tó bá ti dé èèyàn rẹ̀ ní tó máa fara ni ìwà burúkú ni o ó máa jẹ́ káwùjọ àwọn èèyàn kọ́ wà lọ́nà tó ṣe pé wọn ò ní fẹ́ jọra ara wọn lọ́wọ́ lórí dáadáa wọ́n máa wá aburú àtàìdá fún ọmọ làkejì wọn nígbà tó ṣe pé wọ́n gan alára kí ló ń ṣe sí ìlú wọn náà nílá lábúrú mi bá tún ṣe ó tún máa tó kọ́ ọmọ àtúnú nù eléyìí tí mo sì pé ẹni tí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwọ̀n bẹ́ẹ̀ tí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ọgbọ́dọ̀ rí pọ̀ pàtì lónìí torí pé tí máa ṣẹlẹ̀ ní pé etí wọ́n bá ṣe òun náà ni wọ́n ṣe sí wa náà wọ́n nílá òun náà máa palẹ̀ mọ́ pé ní ọ́ lánàá ó wá lè jẹ́ pé àkọ́dá oró tiẹ̀ kò ní tó àdágbẹ́yìn èyí tó wọn fi sán fún ọ ó lè ju tiẹ̀ lọ ọgbà náà náà wàá pariwo síta pé ẹ dábòó kí ni mo ṣe ẹ wo nǹkan tí ń ṣe sí mi ta ló mú wọn ṣàbòsí láti pilẹ̀ wo ṣe má kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ kó fi wá gbẹ̀sán burúkú yìí báyìí ẹ jẹ́ ká jáwọ́ nídìí àwọn àwa ò da Islam ń pàkíyèsí wa kájẹ ẹni tó ṣe pé dáadáa lánàá ṣe ájínà ṣáìdá wọn náà má ìdá ọba àmọ́ kàn kí ó anabi wa Muhammad sallallahu alaihi wasallam wọn fi lé wọn ní kí láìdá ó láìdá ó náà ní ti ṣe hílà hílò nínú ọkàn rẹ yóò máa ṣe hílà hílò nínú ọkàn rẹ ntòǹhù níwà ntòǹsọ lọ́rọ̀ ntòǹsẹmísẹ tí ó wù ọ káwọn èèyàn kọ ọmọ rí ẹ nígbà tó ní wà burúkú ni ìwà ẹsẹ ni ẹnìmọye nǹkan ló ń ṣe ṣẹ́ńkì tó bá ti gbọ́rò ẹsẹ̀ bàtẹ́ nìkan ilé ó ti kó ti máa wo kí ni ọ̀lànà kó gbé ọ̀ àpẹẹrẹ fún ọba mi bì wọn náà ti mọ̀ pé wà burúkú lọ àpẹẹrẹ fún ọkàwé eléyìí má mi lẹ́nu wọn náà ti mọ̀ pé wà burúkú lọ ó lè jẹ́ pé wà kálọ̀ ẹnìkan wá kọ̀rọ̀ ń bẹ ó ti máa rò é pé hey kí ìsìnkú wà sí ọmọ òun ó sojú ẹ̀ ó lè jẹ́ kọ́rọ̀ burúkú kan lọ sọ ẹnìkan á gbọ́rọ̀ bẹ á tí òsì kọ́ ta sí létí kò sí ẹni náà láti ìsìnkú kù ni ọ àtọ̀rọ̀ burúkú àtiwà burúkú àtiwà pálapàla rádaràda kò sí èyí ó ṣe tí wọn náà kà fún dáadáa olú ẹlẹ́dàá kó gbà wà burúkú kò lọ́wọ́ wa subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Thank you.